àwọn abẹ́rẹ́ àwọn sọ̀hádà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá tó ń tọ́ tó tẹ̀lé wọn tó kìí bẹ́ẹ̀ nàìjíríà wọn. adúgbò fún ọlọ́run bá ó tún mú àwọn ojú ìpàdé ní àṣálẹ́ yìí. nítorí pé nínú nǹkan tí wọ́n dá tí wọ́n fi lọ́yà ẹnu ìgbà ìlú ìgbà ìpàdé lórí dáadáa. wọ́n lọ bí afọ àwọn sòfìyà àfọwọ́ ìrọ̀kùn ọlọ́ọ̀ta àlàlẹ́ rẹ̀ wípé mẹ́rin àìsí kí ló ń pè ní kini ìgbàdùn dáadáa ọ̀nà àìsí kí ló ti lọ gbé lọ́mọdé ọ̀rá yíwá oní onáàni lè kọ́ ìlú ẹ̀kọ́ onáàni kí àwọn ọmọ ẹ̀yà dáadáa kí wọ́n máa tàbí lórí dáadáa abẹ́rẹ́ ọ̀dà àti parí báàbù al-Ikhlas ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá lọ. Báàbù tó kà lónìí, ó ní àwọn báàbù àtàwùbá ẹ̀ka pátítẹ́ àlùwọ̀wọ́. Báàbù àtàwùbá báàbù tàwùbá. Ààyè táti máa sọ̀rọ̀ nípa àtàwùbá ìtìlúbá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba Subhanahu wa Títú báyìí kí ló ń pè ní àtọ́gbà ìpinnu àrùjọ ìrànlọ́ azọwọ́jẹ̀rẹ̀ òun náà ní ìpadà sọ́dọ̀ ọlọ́run ọba ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ní aláforíjì alámójúkúrò lórí àìrìn orímọ́mẹ́wà ẹ̀rí pé kò sí nínú ẹ̀dá náà tí ò ní níbi kan àbúmi tó gbé ṣe ọlọ́run ọba yálà ó fẹ́ ó mọ ni o yálà ó ṣàṣìṣe ni o lọ́nà kan sí mi ẹ̀dá ò mọ̀ ṣe ọlọ́run ọba bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá a mú ṣẹ̀ ìran méjì ni ó pín sí tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá gbàgbọ́ ní kàbáyé àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ ṣẹ́rí kàbáyé ẹ̀ṣẹ̀ ńláńlá ń tiẹ̀ nǹkan kan ò lè bíyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ju àtàwùbà lọ ìtọrọ ìwà títúbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba. a mọ̀ sọ̀rọ̀ ẹ̀rí ìdàgbọ̀nà ṣùgbọ́n àwọn ń tiẹ̀ nínú àánú ọlọ́run lórí wa òun wípé ìrún kọ̀ọ̀kan ń kí sọ̀làwàt àgbàfúròdọ̀ sọ̀làwàt al àwọn ọ̀rọ̀ wákàtí márùn táǹkì zoro sí ashley magreth sí ṣáyẹ òun máa pa àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rú ẹ̀wẹ́ àwọn àìrè orí mọ́mí ìwà òun máa parẹ́ ṣùgbọ́n àti ẹ̀ṣẹ̀ kékeré àti ẹ̀ṣẹ̀ ńlá méjèèjì náà ló kù káàtà àtàwọ́bà kéèyàn túbà ẹ̀rí pé nílẹ̀ yorùbá gan tẹ́nìkan bá dá tó bá dẹ́ṣẹ̀ wọn náà túbà ìtúbà ẹni pé òun ló pè wàdà kó padà níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n títú bá nínú Islam ó ní àwọn àlàyé eléyìí tó rọ̀ wọn ó sì ní àwọn ìlànà amúpẹ̀ tí ẹ̀rù sọ pé lágbájá lóòótọ́ lòdòdó òtúbá ìtúbá ẹni pé ó sẹ́rí padà sí ọ̀dọ̀ Ọlọ́run ó wá Ọlọ́run ọba ní àlàforíjì àwọn onímọ̀ kọ́ ló bá a kẹwọn látó bọ́ síbi ọ̀rọ̀ ìyàlẹ́mọ̀ wọ́n ní ìmọ̀ tọrọ àforíjì máa wọ ọlọ́run wa ní ẹni tí ó foríjì yẹn ní tú báyìí wọ́n ní Allah subhanahu wa ta'ala ó fi ṣe àánú fún wa ní o qala al-ulama qala al-musannif rahimahullah Imam Nawawi ní qala al-ulama àwọn àfáà sọ wípé at-tawbatu ìmọ̀ sẹ́rẹ̀pà sọ́rọ̀ ọlọ́run ọba wajibatun àbí ẹ̀ṣẹ̀ ńlá dẹ̀dẹ̀ tú láàsì ní ká tú bá lọ́sọ́dọ̀ ọlọ́run ká ronú pìwàrà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ká tọrọ àforíjì sọ́dọ̀ ọlọ́run فإن كانت المعصية بين العبد وبين الله تعالى لا تتعلق بحق عدمي فها ثلاثة شروط الإمام النووي رحمه الله ẹ̀fọ́ àkọ́jọ́ kan wá ń bí ni pé àtàwọn bá ti wájú bá tún lè kó lè dàbí ìtọrọ títúbá ọ̀rẹ́ yẹn níbi gbogbo ẹ̀ṣẹ̀ àtẹ̀ṣẹ̀ kékeré àti kí ni ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá nǹkan kan ò tiẹ̀ lè tán àkọsí kí ni o ọ̀túnbá ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn pààyàn ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn sá lójú ogun ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ṣe ìsìnà ẹ̀ṣẹ̀ ńlá ni síhìrù kéèyàn pidẹ kò sí iye kéèyàn lè kí tí wọ́n máa sọ pé àyẹnú kẹmọ irun máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ kéékèèké ni kéèyàn tó lè là níbi ẹ̀ṣẹ̀ ńlá ẹni yẹn gbọ́dọ̀ tù ú bá ẹ̀dọ̀ mẹ́ta kọ́ gẹ́ẹ̀tì lóko yẹn kókó yẹn o lápòjúwe ń sè èyàn bú yẹn àbí èyàn ṣe kankan bí èyàn kan lọ èyàn èyàn tẹ̀yẹ kẹ́tọ̀ fún táwọn òṣèré yẹn kéèyàn má ti wá kírun ẹ̀ṣẹ̀ yẹn ń parẹ́ automatically torí pé ẹ̀ṣẹ̀ kékeré ni bọ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ò bá kírun jù bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ yóò ṣe kí ni o kò ní kúrò nínú àkọọ́lẹ̀ ẹni yẹn àtà ẹ̀tú ìbàdàn àtàwọn àtàwọn àrùn tẹni yẹn ó fi túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run tó ní sí ẹni tó ń kírun tó ń ṣe zìnà kò bá kírun ẹgbẹ̀rún ìgbà ẹ̀ṣẹ̀ zìnà yẹn ó wà tábìtà ó wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ àfìgbà tó bá tó ṣùgbà ṣọlẹ̀ ni pé àtàwọn bá tún wàá jìbà tún mí kò lè àwọn àfáà ní kátó bọ́ síbi ọ̀nà kejì tí bẹ́ẹ̀ náà sọ lábala bíbá yìí wọ́n ní tàbí sọ pé túbá ọ̀rọ̀ yẹn níbi gbogbo ẹ̀ṣẹ̀ but àwọn kankan bẹ tí máa ń alẹ́tì yusa idul abd fitawba yàgbà tí máa ń ran ọmọ nìyẹn lọ́wọ́ láti lè túbá ọ̀ṣọ́rọ̀ ọlọ́run wa kéèyàn àtìmọ̀túmọ̀ túbá nìsí kéèyàn ṣe kí ni kó o ronú kó àdàlọ́ sọ́dọ̀ ọlọ́run ọba kéèyàn tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kéèyàn sẹ́rí padà kó o níbi ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ó wá ní àwọn kankan bẹ tí máa ń rẹ̀yàn lọ́wọ́ tí máa ń jẹ́ kéèyàn ò lè túbá nígbà tó wà ní pé túbá níbi ẹni tó ṣe zìnà pé túbá níbi zìnà tó ń ṣe yìí ẹni tó mu tí ẹ̀ṣẹ̀ ńlá ni túbá bẹ tó tó mu yìí kò ní rọrùn fẹ́ ni ẹ àyàfi pẹ̀lú àwọn wàsá ìlú kan pẹ̀lú àwọn ìkankan wọ́n ní nǹkan mẹ́ta ó jẹ́ wàsá ìlú irinṣẹ́ tọ́lọ́ mẹ́lò tútù bá fi mọ́ rọrùn fún yẹn bí ẹ bá ń dẹ́ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ ńlá ẹ tó bá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńlá kan ìkan nínú irinṣẹ́ mẹ́ta yóò ràn lọ́wọ́ láti bọ́ nínú ẹ̀ṣẹ̀ ńlá yẹn àwọn onímọ̀ ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni kẹfìrọ̀ tó ti láwọn ti Qur'an wọ́n ti máa kéèyàn máa ka alukur'an kálẹ̀ tó máa kà ní tàbí kọ́ máa gbọ́ alukur'an wàsílẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn àtẹ̀gùn àkọ́kọ́ tí mo jẹ́ kí túbọ̀ rọrùn fún yẹn ẹni tí lẹ́sẹ̀ ńlá ìmọ̀ mutí ìmọ̀ ṣe sìnà àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́mọ gbọ́ alukur'an kìsì pé kọ́mọ gbọ́ rábà rẹ̀ kò mú sọ kọ́mọ wà níbi tẹ́tí ń sàlàyé kí ni o alukur'an tẹ́tí sọ̀rọ̀ lọ kára tó mọ̀ ká ni tó sì mọ̀ túmọ̀ kó ṣe kí ni kó tẹra mọ́kíkà rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba tó bá yẹ pé lóòótọ́ lódodo ló ń máa túmọ̀ láǹtì ń kà ẹ́ tàbí ń gbọ́ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀mí òdodo ó sì wù pọ̀ ṣe kí ni o pọ̀ fẹ́ túbá ọlọ́run kò ṣe kò gbẹ̀tọ́ ọ̀bà yìí. eré jẹ́ ẹ̀kẹ́ lákọ̀ọ́kọ́ kí lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ ní wọ́n sá eré kẹfìrọ̀ tó ìrọ̀ àti Al-Qur'an wàsítímà kí ẹ̀ pẹ̀lẹ́ tí wọ́n kà Al-Qur'an tàbí kí ẹ̀ pẹ̀lẹ́ tí wọ́n gbọ́ Al-Qur'an wọ́n ní àpéjúwe irú eléyìí tó ti ṣẹlẹ̀ nínú àwọn tó ti ṣẹlẹ̀ ṣáájú òun náà ni àfáàwà Fudail ibn Iyad Fudail ibn Iyad rahimahullah ta'ala rahimahullah ta'ala Fudail ibn Iyad àgbàfà ṣùgbọ́n kó tó di àgbàfà dánàdánà ẹ̀fọn dánàdánà amúrọ̀bà kó tó di àgbàfà ìmọ̀ ń dánà àtà wọn dàbí ayé bandit wa yìí náà ni àtà débi wípé àwọn èèyàn ti mọ̀ wípé à tó bá ti dánwó alálẹ́ ráì àwọn bọ́ ìṣe òṣèkí ni o ó gbèjì dáná ó wá fẹ́ lọ dáná lọ́jọ́ kan tẹ́bù sèṣì rẹ̀ pàṣítámà kọ́ọ̀rì fi sọ́láàtì ọba gbọ́ tiẹ̀ nìkan kírun tẹ́lẹ̀ yẹ ká àyà Kùránì pé àlámìyà àdìlélẹ̀ dínà àmánù àǹtàkṣà olóògùn kùránì lọ gbọ́ tẹ́nìkan ká ìdá tí kì í tí ìtọ́sìkò tó yẹ káwọn tó gbólùgbàgbọ́ òdodo kí ẹ̀mí wọn ti ẹ̀pá tó ti ẹ̀rọ fútọ́ náà kí tuba bó ṣe gbọ́ àyà ẹ̀ ọ̀nà àrùn nafsi nísì bá àsìkò tó ọba sápamọ́ sí inú kọ́nà ọfẹ́ ọ̀sán ọfẹ́ dáná ni àsìkò ọfẹ́ dáná ni nítorí sápamọ́ ní ohun eré kẹ́kọ́ pọ̀ wọn dúró mẹ́ kílẹ̀ bí mọ́ ọwọ́ agbó àwọn èèyàn kan tí wọ́n bára sọ̀rọ̀ yìí pé ó ti fẹ́ bọ́lá ìjẹ́ kílẹ̀ mọ́ ẹ̀rùn bá àtàṣe fẹ́ sí táwọn èèyàn pàṣẹ kọ̀ọ̀kalẹ̀ sílé epo pé nígbà tí a bá kọ̀ sínú ìrìn àjò wa wọ́n gbọ́rọ̀ yẹn wọ́n bẹ̀ ti sunkún so òun là ń mú mi ní sẹ́kí ni o ìlà ń sá fún báyìí pàtàkì àfẹ́ ìdàgbà ìta ọ̀bàtà mi sọ ilẹ̀ ìjọ yẹn náà ló padà sọ́dọ̀ ọlọ́run tó wọ́n lọ́run aláforíjì ó sì chéjì ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ̀ kí ló yí ayé ẹ̀ padà ẹni tí mo títí ń dalẹ̀ títí ìṣẹ̀lẹ̀ ẹ kọ́kọ́ sì wà sí ẹsẹ̀ ẹsẹ̀ náà sí àfún pé máa lọ gbọ́ kùrà ní kí wọ́n gbọ́ wà sí kìí ṣe wà sí wà sí ayé kọ́ mò ń sọ tọ́mọ kí ó mọ̀ kàn ṣe kí ni o kùrà ní kí ó mọ̀ kà kùrà tàbí kí ó mọ̀ kà kùrà kí ó mọ̀ tún kú ọ̀rí ọ̀dọ́ náà tó bá jẹ́ pé olódodo ó ń wọ ọlọ́run ọba yóò rí ọlọ́run ní aláforíjì ó jẹ́ wàsílà alákọ̀ọ́kọ́ wàsílà lẹ́ẹ̀kejì òun ni kéèyàn mọ̀ rẹ kẹ́sìrọ̀tù dìkìrì mọ́ọ̀tì kéèyàn máa rántí kú àwọn pé kò lè rọ̀ ẹ̀mí yẹn lábẹ́ yìí kéèyàn máa lọ tó ti fẹ́ sì kú pé àwọn ẹnìkan kú ẹ lọbẹ ẹjọ gbèsè ní sàárè eléyìí náà nínú nǹkan tí ọlọ́run aláàzàwọ̀jálù tí máa ń lò ní wàsílà tí máa ń jẹ́ kó fi rọrùn fún yẹn láti lọ sí ọ̀dọ̀ wọ́n ní àfọwọ́ ó mọ ọkùnrin kan ṣáàbù ọ̀dọ́ lẹ́nu yẹn ah! olùyàpọ̀lọ́ rẹ̀ gbogbo dáńpé ní káàbá ìrì ẹ̀sìn òní arákùnrin yẹn máa ń ṣe àfa malik ibùdó náà rí wá dàmọ̀ bí àwùjọ tiwa náà kí ẹ pẹ́pẹ́ nìkan gbogbo ụwa bàjẹ́ ló ó wá rí ẹ̀ ó kàn rí change wa pé náà ọ̀dọ́ yìí ah! mo ṣe ń wọ̀ ti rọ̀ <laughs> ó lè gbòòrùn lọ ó ní kí lóde ó ní mẹ́ta sharks ẹni ẹnìkan kú nínú àwọn ètò náà mọ̀ àwọn jọ wá lọ sí ìgbà táwọn wá gbé sínú sàárè tán ṣé àwọn fi lẹ́yìn padà kí ni ẹ̀kẹ́ wọ́n sọ́kọ́ lọ́wọ́ náà ní pé yà fúláàdì hada huna àlìyàwó wà ń ta huna àgọ́dà yìí eléyìí ti wọ bí lónìí ìwọ́n padà lé ọ̀la ọ̀rẹ́ ṣe kí ni ọ̀bọ̀n oníkìní yẹn ó kẹ́ sọ sọ lọ́kàn pé a ah, ẹ mọ̀ bí ó bá ṣe ń ṣe yìí náà àá náà bọ̀ bí ní ọjọ́ kan ó ní kìní yẹn ló chéǹjì ìlànà tó ń tọ́ ah, àbá amálékì bẹ̀rẹ̀ ní rahimallahu imra'an jaala nasaba àyìnà jaala mawuta nasaba àyìnà yìí ah, àfààní kọlọmbà kí ẹnìkan tó jẹ́ wípé ó fi kú sí ọ̀kan ọ̀kan sódodo rẹ̀ báyìí yẹni pé tí máa wo kú mo gbà akérèmẹ̀ndékéré hábìmí làdá gbogbo àti máa ń wo pé àmọ̀lẹ́kù àmọ̀lẹ́kù ẹ̀rí pé ẹ̀dínwó ẹ̀ ti ń ronú pa àlékù àlékù àlékù àlékù ẹ̀ yóò padà wọlé pé àwọn nǹkan tí wọ́n ń dánwò lẹ́sẹ̀ ṣé ní kí ni ṣe lè filẹ̀ rà so nínú nǹkan lẹ́ẹ̀kejì tó náà máa ń lò téèyàn fi máa ń lè túbá mi kú lè zàmbì gbogbo ẹ̀ṣẹ̀ tá ní ọ̀ràn yẹn ní ká ẹlẹ́ẹ̀kẹta nǹkan tó bá wọn lò sáà láti jẹ́ kéèyàn lè túbá torí túbá tẹ̀wọ̀n nǹkan rọrùn lẹ́yìn bá ti ń dẹ́sẹ̀ dẹ́sẹ̀ tó ti yọ̀ sí kìnìún ẹsẹ̀ kó tó kúrò ń bẹ̀ tẹ́yẹ̀ fẹ́ bọ́ aṣọ tẹ́yẹ̀ wọlé tó ẹni ẹni dì kí ni ó ràn lọ́wọ́ àwọn bá ní pé àwọn sáyẹ̀ tó ràn lọ́wọ́ ọ wá kù sí pé sí ìwọ̀n fẹ́ fẹ́ ran ara rẹ lọ́wọ́ ó ń dẹ́sẹ̀ ní ara ah, anukùnrin ah, bá abẹ lọ́wọ́ ẹ̀rọ kì í ṣe máa abẹ lọ́wọ́ kọ́lé ń tẹ̀ àwọn ẹ̀fẹ́ túbà àwọn ẹ̀fẹ́ túbà ìmúlò tí ń gbọ́kùnrin gbòòrò tí ń gbọ́ wá sí o fẹ́ tún bá sọ ọmọ tá máa ń tẹ̀yìn máa kúrò àdúgbò yìí sọ ọmọ ń dúró mẹ́ àwọn kẹta bí ẹni ẹni èso ọ̀rọ̀ mi bá wa ṣàdúrà àyè àdúrà ọ̀tọ̀ àyè wàsáìn irinṣẹ́ tí máa jẹ́ kí n kó rọrùn ọ̀tọ̀ ìkẹ́lẹ̀ kẹta táwọn onímọ̀ tí wọ́n mẹ́nu bàrà fún ọmọ ọlọ́run tààlà òun náà ni wípé mẹ́ta òun pàkà sí méjì àkọ́kọ́ tiẹ̀ òun ni wípé ẹni yẹn kó máa àyàrọ̀ ọ̀gùn ní ó bá owó kalẹ̀

tẹ́yìn bá sì fi ojú di àgbàrá òjò yóò ṣe kí ni ó gbé yàn lọ bí ẹ̀sẹ̀ ṣe rí ni fa abdullahi bin Mas'ud radiyallahu anhu wọ̀dọ̀ ó ní al-mu'min ó ní mu'mini mu'mini ẹni ọlọ́run tó fẹ́ túbá yàrá ọ̀gùnú yàrá nafsahu ka'annahu qa'idun tahta al-jabal yóò ìmọ̀ ríra rẹ̀ àwọn yàrá ọ̀gùnú bàwò ìmọ̀ rí ẹ̀sẹ̀ rẹ̀ òun àtẹ̀sẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jókòó rẹ̀ pé ah òkè ńlá màrè ẹsẹ̀ rẹ̀ ló fi jọ òkè yẹn òun á jókòó sí abẹ́ rẹ̀ tí abẹ́ ń tàbí kí ni lè ṣẹlẹ̀ òkè lè já bí mùsùlùmí ṣe máa ronú nìyẹn bí a ẹ tí màá lọ kú báyìí kọ bóun ní sèyí gbogbo ọ̀rọ̀ àti mo dá yìí almu'min mu'mini yàrá ọ̀dùnú bá wọn kà á nà wọ kọ́ ìdùn tá àtàjàbà yóò máa rí ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jókòó sábẹ́ àpáta ńlá òkè ńlá yàkọ́ fún àyàkọ́ àlẹ́yìn ẹ̀rú mọ̀ bà pé kíkiri yẹn mọ̀ lọ já lóhùn lóhùn amẹ́ni munafik ṣùgbọ́n munafik ń tiẹ̀ yàrá ọdún bá hu kàdúbà wọ́pọ̀ àlà áǹfì munafik ń tiẹ̀ ẹ máa rí ẹsẹ̀ rẹ̀ gẹ́lẹ́ bí èsì tọkànlá balẹ̀ nímú tàbí èsì tó bá balẹ̀ ẹ̀hún tẹ́lẹ̀ bá kàrà sí láì kí ló ṣàṣe sí ẹ yóò fò lọ bí munafik ṣe máa wọ ẹsẹ̀ ẹ̀yà àbáyé ọlọ́run òróró ọlọ́run òróró so ọlọ́run òróró ọlọ́run òróró ọlọ́run òróró ìsì ń pa ilẹ̀ ìṣẹ́jọ́ tí kò fi dé wa bá ṣùgbọ́n tó bá mú mi ní tiẹ̀ yóò mọ̀ rò pé ee ó mọ̀ tó sẹ̀ lánàá mọ̀ tó sẹ̀ níta ah, wọ̀ lọ yàrá ọdún ní bá kàmẹ́dá kàdébàlà wàá nà ọkọ ìlú tààtà yóò mọ̀ rí ẹsẹ̀ rẹ̀ bí òkè tó ń wá jókòó sí abẹ́ tó lè jálé òun lórí abala kan abala kejì ní gbé tẹsùn bá ti wá rí pé ẹ ti já gbọ́dọ̀ ẹ̀bẹ́ túbá yóò mọ̀ ẹ́ fààyàn pé ẹsẹ̀ rẹ ti pọ̀gbù tó lọ lè foríjì ọ̀lọ́ lára nǹkan tí máa ń jẹ́ kí túbá rọrùn ni pé kéèyàn mọ̀ pé kò sí bẹ́sẹ̀ kẹsẹ̀ pọ̀ tó tọ́lọ̀ rẹ̀ foríjì yẹn ẹ̀sùn ẹni tẹ́ ẹ mọ̀ tó ti dá ẹsẹ̀ lágbàáyé wàláhì tó mọ̀ bìlà tó bá túbá yẹ́jìdì lọ́ha gọ̀fúrán rọ̀hìnà yóò tún bọ́ ọlọ́run ọba ní aláforíjìn oníkẹ ẹ fi ẹsọkàn yìí pé kò sí ẹ̀ṣẹ̀ kan bó ti rò kọ́ pọ̀ tó téèyàn bá ti túbà pọ̀ láwọn mọ́jẹ́mu tá a fẹ́ kà yìí o téèyàn bá ti lọ tọ ìlànà tútúbà kò sí ẹ̀ṣẹ̀ kan tó pọ̀ tọ́lọ́run ò lè fi oríjìn yìí o wọ́n ní ẹ̀ka bàbá Hasan al Allah rahimahullah ta'ala níjọ́ kan wọ́n ní Hasan ó ní Aba Sa'id àbá Abu Sa'id hada Hasan al-Basri wọ́n ní Hasan al-Basri ó ní àá ah". ó ní wàhálà ti dé o àbá rẹ̀ ló ṣẹlẹ̀ ó ní ilẹ̀ àgbà mo mọ́ ń dẹ́sẹ̀ wàstẹ́kìrúnlọ́ mo sì mọ́ tọrọ àforíjì tí wọ́n ti tọrọ àforíjì yóò ti padà bí ẹsẹ̀ yẹ nítorí òpin o ìfẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ nítorí àforíjì yóò ti padà bẹ́ẹ̀ ó ní mo wá òpin bí akínbẹ̀ kan kí n filẹ̀ bẹ́ẹ̀ kí n máa ṣẹ̀ lọ tẹ̀ mo sì ti fẹ́ gbanú asan bá ṣe wá sọ pé ara o láta mẹ́lúmẹ̀lú mọ́kànlẹ̀ mọ́wọ́rì mọ́jẹ̀ nítorí pé ṣèyítọ́n nínú ète tí ma ń lò fa iná ṣèyítọ́n yùrídọ̀ àyẹ́dì fàrọ̀ mí kàbìlíàs ìdẹ́sù fẹ́ fi gbọ́ mú ni pé ìjákẹ̀ nínú ìkẹwẹ́ lọ́wọ́ bá so àwọn nǹkan mẹ́ta ìta ìjẹ́ mọ́ ẹ̀jẹ̀ ká fi sókà yẹn wá pé kò sẹ́ni ẹ̀ka kàmà kàkùrá àti kàmà sí kíni kàmà gbọ́ ẹlẹ́ẹ̀kejì kàmà rántí òkú a sì máa lọ bí tẹ́bà ti ń e ṣe tó jọ mọ́kú wọ́n sì kú ní ẹ̀rẹ̀ bẹ́kú ni ọbẹ̀ jẹ̀rẹ́zà ni abẹ́gbẹ́lẹ̀ kan lọ tẹ́ ni ẹ̀tẹ̀lé wọn. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ká máa rí ẹ̀sẹ̀ wa gẹ́gẹ́ bí kí ni bí ó ńlá tó ṣe kí ni o tó lè rẹ́lú yẹn tí o ṣe tí ó pààyàn rẹ̀ ká sì jà kàn nínú àforíjì ọlọ́run àfààní alimami náà rahimahullah ó ní àtàwùbá títúbá wajibatun min kulli dhanbi ọ̀ràn èèyàn ní gbogbo ẹ̀sìn fàyínkára ọwọ́ bẹ́ẹ̀ sọ ọ̀nà ìtàmọ́gbà túbá mọ́jẹ̀mú rẹ̀ ó ní fàyínkára tí lè máa ṣùyẹ̀ tó bẹ́yìn abdu wa bayna Allah ta'ala ọ̀nà ìtàmọ́gbà ṣe ọlọ́run ọ̀nà méjì ni ọ̀nà alákọ̀ọ́kọ́ jẹ́ mẹ́ra ó ní wípé ó ṣe ọlọ́run direct ọ̀nà ẹlẹ́kejì ni pé ó ṣe ẹrú ọlọ́run ọmọnìyàn ọwọ́ gbàgbẹ́ sẹ́ ọlọ́run ẹ jẹ́ fún àpèjú ẹ̀ náà sẹ̀bílì mìíràn ẹni tí ò kírun zúrì tó fi dàsìkò yìí ìrọ̀ àìlà táwọn bá ń pẹ́ lára rẹ̀ yorùbá àtúntò ẹni tí ò kírun tó fi dàsìkò yìí sọ́sẹ̀lẹ̀ ní àgbọ̀sẹ́yìn náà òṣèlú dàrẹ́tì àbí dàrẹ́tì ẹsẹ ní bọ ẹsẹ yẹ kọkàn máa mú kọsẹ máa mú ra mọmọ bìrì àìjẹ má bìrì kì í lónìí ọ ah, ọsẹ máa mú kọkàn kí ló fi kàn mú àbí àwọn bí ọkọ rẹ̀ àbúrò ẹlẹ́bìnrin ẹ̀wọ̀n ìdí kàásì ọ̀sàbù ọlọ́run tó dọ̀rọ̀ ṣe ni o iná ṣe direct ẹsẹ̀ ìrẹ́ ẹsẹ̀ kan ìrẹ́ ẹsẹ̀ kejì náà ní tọ́ ẹ pé aṣẹ ọmọ ènìyàn àwọn agbábẹ̀ṣẹ́ ọlọ́kọ̀ọ̀bá ẹni tó jẹ dúkìá ọmọ làkejì rẹ̀ níjẹ̀ àbòsí ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ o ṣùgbọ́n náà nígbà ṣẹlẹ̀ o ó ṣẹ nípasẹ̀ ẹ̀dá ọlọ́run ọba ẹ̀dá kò sí ìwà ẹ̀ náà kílẹ̀ afọ wa ni ṣe méjèèjì ó sọ́rọ̀ náà ẹ̀dì ni ó ó sọ́rọ̀ fún àwọn èèyàn ni ó ní májẹ̀mú tá a fi máa ń túbá tí a sọ pé lágbájá lóòótọ́ ó ti eh, eh, ti túbá àwọn ó ní tá a máa ń tọ̀ àtàwọn kọ̀tà fàyín kẹ́lẹ́tì máa bẹ́ẹ̀ abdul rahman àfa tó bá yẹ pé yìí ó ń bẹ láàrin ẹrú tí yóò so ọmọnìyàn kankan Falaha fàláhà ṣòro àfààní májẹ̀mú mẹ́ta ìlú ń bẹ fún tó wá jẹ́ pé ọlọ́run yẹn sẹ́nà rẹ̀ ti májẹ̀mú mélòó ní bẹ fún mẹ́tẹ̀ mẹ́ta. alákọ̀ọ́kọ́ àyùkùlẹ̀ àánìlì máa ṣìyà ó jẹ́ pé mẹ́ta àwọn afáàmì sọ pé mẹ́rin wọ́n fi àlẹ́ kíláàsì sí alákọ̀ọ́kọ́ rẹ̀ yìí pé kọ́kọ́ jẹ́ pé ó lánìyàn pé òun fẹ́ túbá nítorí ọlọ́run ṣẹ̀pàṣẹ ọ̀rọ̀ fásitì ẹ̀ṣẹ̀ kí ni o àfáàjọ kọ́ sọ̀rọ̀ pé káni ẹwà dá síwájú ọ̀dálẹ́kà lọ́mọ̀lọ́wọ́ yóò fi ṣe kí ni o ni òfin sọ́mbà ẹ̀mọ́ ní ṣẹ̀ pé hàn ah, wọ́n ṣe parí wá sí pé mútá fẹ́ máa ṣe máa ṣe torí ta ni o torí ọlọ́run ni so ohun ti yàní snapna andalik ọ̀dálẹ́kà làmì ẹ̀ kúrò àlùbá lè fún ẹ̀ so àfáàjọ wọn yóò dákọ̀ ìdúró pé sọ́kọ́sẹ̀ parí ọ̀rọ̀ yẹn káni ẹ̀rẹ́jẹ́ pé torí ọlọ́run rẹ̀ fi ṣe ètò mọ́jẹ̀bà kọ́kọ́ àyíkùnrin àdìrìmọ̀ àṣìyà ó ní pé tọ́fẹ́ tọrọ àtọ́fẹ́ tú báyìí yọ kọ́kọ́ bọ́ ẹ̀wù ẹ̀sẹ̀ yẹn lẹ̀ àràsẹ̀bí níbi tọ́ta sọ yìí pé ẹni tí ò kírun lórí ìdásìkò yìí ó wá ní àwọn àdá ẹ̀sẹ̀ lọ́lẹ̀ dà ó ní wà á mo lò bí á ó ti má wà láà àwọn àti lọ sọ́ọ̀bù ọlọ́run yìí gba àkípọ̀ ọ̀rọ̀ zuri asi mẹ́gbẹ̀bì ṣáì òsínú jáàmù yẹn ló sìlámù òsínú jáàmù yẹn ló sìlámù yóò ti yẹ ká náà àṣẹbí jáàmù kẹlẹ́ rẹ̀ sí náà ara ìlú ìyẹ̀kọ́ yóò ti yẹ mí sè ọlọ́run yìí gbà o ẹni tó ṣe báwọn ó ti dẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá àwọn àdọ́ta òṣùwà ó fẹ́ túbá ló fẹ́ túbá àyọkùnrin á àdìrò òun òun òun òun jáwọ́rú àdàdàbà ẹlẹ́ẹ̀kejì àyẹ̀ǹdàmẹ̀ ànàfíìlì àdàdà ó gbúdọ̀ kábàámọ̀ lè rí i pé sóun náà ló ń wá sí báyìí á ah, òun ò mọ kẹsíkọ́ ọmọ bóyá ó gbúdọ̀ kábàámọ̀ ìwà abú tó ṣe kí ni ẹ tó rí ẹni ó ṣe zìnà yóò kọ́kọ́ ṣe ìkìlá yóò kọ́ sọ òun gbọ́ wẹ́sẹ̀ yìí lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì kẹsì pé àwọn sọ pé wàtá ká ẹ̀ nígbà tá a wà sẹ́gbóde nígbà tá a wà lọ́dọ̀ nígbà tá a wà ń gbòòrò ẹ má ti ṣe bá kò tún báyìí. ànàdáàmà àyàndàmà àlàáfíà ìlẹ̀ ha yóò máa kábàámọ̀ lórí iṣẹ́ tó ṣe yẹ gbàtí láti rántí inú rẹ̀ mọ̀ bàjẹ́ ah ṣàfihàn ìgbà táwọn àìgbà bá wà náà gan yóò máa kábàámọ̀ lórí ìwà tó wù yẹn ẹlẹ́kẹta ńkọ́ àyà àzìmọ̀ àńlá yahuda ìrẹ́hà abadan kó pinnu pé òun ò ní padà débẹ̀ mọ́ láéláé tó bá padà débẹ̀ ńkọ́ jẹ mọ́. nàám pẹ̀lú ìgbàdá sọ́tọ́ nípa arákùnrin tí ọlọ́ba sàlùbáṣẹ́ àbàṣàyè tó bá ti túbá tó bá túbá tó bá padà débẹ̀ ńkọ́. yóò tún padà bá náà ẹ wá wo èdè tẹ́bìrù tẹ̀bí kan wà bẹ́ẹ̀ nígbà tí ń tún bá àtàlákọ̀kọ́ yìí lọ́wọ́ ó gbúdọ̀ ní asmon tam ó gbúdọ̀ pinnu pé àdúrà dà láyé òun débi ẹsẹ̀ mọ́ ẹgbẹ́ àrẹ ó pinnu pé láyé láyé òun débi ẹsẹ̀ ó sì pinnu bẹ́ẹ̀ tó dẹ̀ wà sí sí ẹgbà tí ń sọ èyí tó ṣe ó ó sunkún sunkún sunkún sunkún tó tọ́ra fúrẹ́jì ìdílé tó sunkún ó bá tún lọ dùn àyà pẹ̀lú ewu èso bá tún gbàmú ó bá tún kó lẹ́sẹ̀ ó sì sunkún lẹ́yìn yá kóhùn ṣẹ́gi òun ìdílé bẹ́ẹ̀ mọ̀ láti gba túbà rẹ̀ tó bá tún kó lẹ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ yóò tún padà sí pósẹ̀sì padà túbà rẹ̀ wà á bẹ̀ sóyè jẹ̀mọ́ sóyè tí ó bá yẹ sọ ìnípa àdẹ̀rẹ́ mọ̀ pọ̀ nínú ọ̀kadà náà mọ̀ kìkì sàdé tó sàdé lódì wíkẹ̀ ni? ṣe àwọn kẹ́ni sì kò pé asmund tan kò pinnu pé òun gẹ́gẹ́ àbí ah, ẹgbẹ́ tẹ̀rín yẹn kò pinnu pé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fún yà pọ̀jù ẹ̀ máa wọn dé sí pepsi ẹ̀ mìrìndà tá a máa mú tẹ́ máa sọ pé bí a ṣúgà kankan ṣe àkẹ́ni mọ̀ sọ pé òun ò ní mú mọ́ yóò kà sí iye ọba wà ní oòrùn oòrùn ti pa dáadáa lọ́ba rẹ̀ tó tutù dáadáa ha ó ní ó ní mo sì ní ìlú kìíní yẹn o yẹ mo tò ní ìlẹ̀ so nǹkan tó ń sọ aláàtọ̀ yóò ní ìyẹn ó ní azimu lóòrùn òun ní mọ́bọ̀tì ó tún gbà tó tún rí kìíní yẹn kò tún kápá ẹ̀mí rẹ̀ nínú òkè ọlọ́run jẹ̀mọ́ ọlọ́run sáà tẹ̀ká kú sí ẹ̀lẹ́sìn so ó wá kù láàrin ìwọ àtọlọ́run tó bá wá tara rẹ tó ní à ẹmu ní ásùn mo pinnu pé ìníṣẹlẹ mọtò àmọ síbẹ̀ Ọlọ́run mọ bóyá ó ṣe kíni o bóyá òpinnu tòótọ́ àbó ṣe kíni àbó ẹjọ sáàrin ẹyẹ yìí àfààní ayé azima aláyàwó rẹ ilé abẹdẹni kó pinnu pé òun ò ní padà bẹ̀rẹ̀ láyé ìlànà àbá fi pé àtà ẹni tí ń túbá àwọn àfáà pín wọn sí ọ̀nà mẹ́rin ọ̀nà mélòó alákọ̀ọ́kọ́ àtàìbù alkhalis àtàìbù alkhalis ẹni tó jẹ́ pé ó fẹ́ tú ó ń túbá ó túbá tán ẹ̀mí ẹ̀tọ́ déwájú ọlọ́run ó túbá tán ẹni pé ó bọ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí rẹ̀ ó kàbàwọ́ lórí pé tó ń ṣe ọ̀dá ó sì pinnu pé òun ò ní débẹ̀ mọ̀ láíláí àtàìbù alkhalis ẹlẹ́ẹ̀kejì àtàìbù almustahzi òun náà ń túbá ṣùgbọ́n ó pa òun dè ní ìsìtìfìsà ọlọ́run dákun foríjì mi lọ ìní mọtí mọ́ o ah, inú mi ò tiẹ̀ dùn pé mo tiẹ̀ mutí ní débẹ̀ mọ́ ah, ọtún bá mọ̀lùkù bàbá alágbájá ah, ọlọ́run sáà ní débẹ̀ mọ̀ sáà ní débẹ̀ mọ̀ <laughs> nínú ẹ̀mí ọlọ́pẹ̀ tọ̀tún láyẹ òun mú táìmù rẹ̀ wọ́n àtàìmù alìmùsítàzìrò ẹni tí ń pa àwọn ìdíjẹ́ mọ́ àwọn afáà ní ẹgbẹ̀rẹ̀ pé tó bá jẹ́ pé ẹ̀dá gan lè ń ṣe bá ń fún lẹ́dàsẹ́dà ṣé ẹni yóò rí kéèyàn ọmọ sí bàbá tí bá ń ṣe bá ń tẹ̀ pé bẹ́ẹ̀ pẹ́ntẹ́ yẹn ń bú yẹn sí ẹnu ọlọ́run ní bá tún rẹ̀ dá ẹlẹ́ẹ̀kẹta àtàìmù aláàjìs àtàìmù àlàájì ẹni tí ó ní mọ́sẹ̀ ìsìnlẹ̀ náà kò gbọ́ nígbò ya owó tí máa ń kóbì owó bá tán mo ti tún bá ní ìsìn o ẹgbẹ́ àrùn ayé o mo tún bá ní ìsìn o kò tẹ ọ̀nà ìsìn náà nígbà wọn ni mo ní sábà kan tó bá dé padà kódà ọmọ kan mo ti lé tí mo bá ilé dé padà ibi irú yìí kọ́ o ó túbá lásìkò tí ó kága ara ni kìí ṣe kó ṣe kíbi o kìí ṣe kó túbá ìyàtọ̀ mi láàrin ẹni yẹn àtẹ́tẹ́ pé lóòótọ́ agara ti dà bó wá kódà bọ́lọ̀mbá tó padà tó gbóhùn dídé òun ní kí ni o òun ò tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ó gbà táwọn àti ẹjọ́ gẹ́gẹ́ àárín o ó lè tí wọ́n gé lọ́wọ́ pé wọ́n gé lọ́wọ́ yẹn nínú ṣẹ̀lẹ́ àṣà àwọn sọ̀rọ̀ kò mí ìpè tó bá túbọ̀ náà nígbà túbà yẹn tó bá túbá pé ah, kọ́lọ̀ foríjì òun kọ́lọ̀ òun ní sẹ́fẹ́ mọ̀ tó sì pinnu kóhun ìfẹ́ láyé dá àbájọ́lọ́ ọkọ̀ tó bá àìsọ́fẹ́ àtọ́lọ ah, sílẹ̀ sí mẹ́tí gẹ́lọ́wọ́ àwọn àbára ńgbà wọn gẹ́lọ́wọ́ kẹ̀ sí wọ́n mìtú wà ó lẹ́tí gẹ́ méjèèjì àwọn àbá ni ó lè mọ́ ṣe agbọ́dẹ̀gbà ọpọlọ tí fi ń jalè ó lè mọ́ sẹ́lẹ̀ fáwọn kan tí bẹ́ẹ̀ lábẹ́kọ̀ tó kọ́ ti bàbá sàlẹ̀ fún wọn kò lọ́wọ́ mọ́ ti àmì wọ́n lè máa lu ta ọpọlọ rẹ̀ so ọlọ́run sì lè gbà túbà rẹ̀ tó gbọ́ ti gẹ́lọ́wọ́ yẹn náà ṣùgbọ́n àpínlẹ̀ àtàwọn àjíṣẹ́ tó jẹ́ pé nísàlẹ̀ ọkọ rẹ̀ ó mọ̀ pé tó ń bá tún ní opportunity yẹn padà òun ṣe kí ni o wọ́n ṣe kẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ àtàìbù alimọ̀tọ́rù àtàìbù alimọ̀tọ́rù ẹni tó tún bá látara pé ìlera dé ilẹ̀ fún mọ̀ ìtìrọ̀ ilẹ̀ fún mọ̀ kẹsì pé fẹ́ tún bá bọ̀dọ̀ pé pé àdúró ti dé ilẹ̀ ti gbóni ọba ní ah, irú ẹ̀ ni fìdáhùn fìdáhùn náà tẹ́fẹ́ ń gbọ́tàn rẹ̀ ẹ̀rí pé fìdáhùn náà túbá ọ̀rọ̀ yìí ni túbú láàánà ó ní mo ti túbá nìsí nígbà wo nígbà tó ti débi tí ìlú táìbù wo ni fìdáhùn àtàìbù àlùmọ̀tọ́rù wọn ni tó túbá tẹ́ pé ìnira ló gbé túbá wọ́n ti lé túbà kò túbà wá rí kú ó ní àá ah, ilé ah, kí ló ń sọ ah, ah, irú sí kọ́mọ́ so má jẹ́ kí túbà ló dìgbà náà ẹ bá sì padà padà wọn àdéhùn ìrẹ́ mélòó làwọn tí ń túbà pín sí alákọ̀ọ́kọ́ àtà ibú alhalis ẹgbẹ́ pé ó túbà láàrin wọn àtọ́lọ́hun pẹ̀lú ẹ̀mí òdodo tẹ́ ìbá balábá rẹ̀ sámọ̀ túmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kan àtà ibú almustahzu ẹni tí túbà tó pẹ́kẹ̀ ń pa òyìn ìmọ́lọ̀ sí ọlọ́run sí mú ṣe ẹlẹ́kẹta kọ́ àtàìbù aláàdìs ẹgbẹ́ pé ó túbá torí pé agara dání kìí ṣe pé túbá tó tó bá tó ti ní egun padà yóò ṣe kí ni yóò túbá sí ẹsẹ̀ rẹ̀ bí ẹ̀rọ tó yẹ dé mọ́lẹ̀ rẹ̀ ẹ máa túbọ̀ rẹ̀ kọ́ ibi èrí náà ni àìjẹ èrí òtún pẹ̀ ṣe kí ni àádìsù ni àtàìbù aláàdìs ẹlẹ́kẹrin kọ́ àtàìbù alìmọ̀tọ̀rọ̀ sọlá sàlámù àfẹ. bàbá ṣe ẹni dáàbì ẹni dáàbì dẹbẹ lórí Ọlọ́run jẹ bàbá. ó ní wọn sáàlì so mẹjọ mẹjọ tàbí ló wà fún títa ní tí ẹ bá ṣe Ọlọ́run dàrẹtìlẹ kọgbẹwù ẹsẹ yẹn lẹ kó banú jẹ pé sọ o bákan náà kó pé ẹni ẹsẹ tí ò bá rè jẹ láàrin ẹ̀dá àtọlọ́run ó ti parí kí ẹ máa fi dán tó fi lè ṣe mẹ́tẹ̀ mẹ́tẹ̀ báyìí ọlọ́run ti gba túbà rẹ̀ ọ̀pá yẹn ni o ó ṣe sì náà ni o ó mutí ni o nítorí ó dáwò tó bá fi lè gbẹ́wọ́ ẹ̀sẹ̀ yẹn lẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ mọ̀ tó sì banújẹ́ lórí pé a òun náà ló wá dán lórí ìwò tó sì pinnu pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ láéláé ọlọ́run ti gba túbà rẹ̀ wọ́n ìkẹ́rẹ̀ tì ní máa ṣe ètò tó fi wá sí ọlọ́run fàṣòro tó ha àrùbà á mọ́jẹ̀mú tiẹ̀ yóò lé kan yóò di mẹ́rin àádìí ìfàlàáfà mẹ́ta tá a kọ́kọ́ sọ síwájú yìí àti ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin wá nìyẹn wà á ń yẹ̀bùrọ̀ àmìn hákìsọ̀ ibi ha olóyè ni pé kọ́lọ̀ rẹ̀ bọ́ ìwọ ẹni tó jẹ ní ìwọ yẹn ẹ̀dàkọ̀já gbàrin yẹn o ẹni tó jẹ ní ìwọ kọ́lọ̀ rẹ̀ bọ́ ìwọ yẹn lọ ìwọ yẹn lẹ̀ mọ́nà o fa nǹkan mẹ́lá tó owó àbí dúkìá àwòláhùwàhù tàbí tọ́jọ́ bẹ́ẹ̀ rọ́jà wú ilé yìí yóò lọ dá nǹkan yẹn padà fún ẹni yẹn ọmọ yahoo yahoo tó fẹ́ túbá ọmọ kí ló dé tó fẹ́ túbá sábà pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó kẹ ẹ̀dá ó tó kọlọ tó tó bá tó kọ ní mọjàmú pé òun fẹ́ fẹ́ wẹsẹ náà òun fẹ́ òun gbà òun bò òun banú jẹ́ òun débẹ̀ wẹ̀rẹ̀ lẹ yóò lọ dá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ yẹ padà abẹ́ni tó ṣe gbájú ẹ̀ yóò lọ dá ẹ̀tọ́ yẹ padà fún ẹlẹ́tọ́ mo ní wàá wá sí kí lè rí wa àwọn àfa ní hajjatul wada bàlámsàlá sáà ṣe hajj rẹ̀ sallallahu alaihi wasallam tí ọlọ́run gbé àwọn òfin kan wá nínú òfin tọ́lọ̀ gbé wá ní rìbá ṣe rántí ó ní rìbá wà pé kò gbọdọ̀ sí rìbá mọ́nú ìsìláàmù àdébìnrin wa awwalu rìbá àtọ̀wò ha rìbá Abbas ṣọlá ọba sọlá sọlá nítọ̀ ọlọ́run bá ti sọ rìbá ní èèwọ̀ nínú gbogbo wàríbà jàhìlíyà táàtà kọ̀dà mẹ́yà àdébìnrin gbogbo rìbá tẹ́ ẹ máa ń jẹ nígbà tóyú dúdú tẹ́ ìsìláàmù ti dẹun mọ̀tẹ́rì lónìí so àwọn olùdíbà rí báwọn kan síbà àkọ́kọ́ wa parẹ́ òun ni gbogbo ẹni tó bá jẹ abbas abbas yẹn jẹ́ òkú ànábì sọlásálà abbas yẹn olówó ni ọlọ́lá ni òun náà máa yáwọn èèyàn ní owó èlé islam kò tó parẹ́ àdéhùn sọ pé tọ̀ gbogbo rìbá àkọ́kọ́ tàkọ́kọ́ parẹ́ rìbá títa ní abbas yẹn ni pé gbogbo ẹni tó bá jẹ abbas lówó tó ti jẹ ní àdéhùn rìbá lórí ẹ̀ ó ti parẹ́ àtòjìlẹ̀ ojú owó rẹ̀ lẹ́sìn kí ni o lẹ́ẹ̀dẹ̀ padà so àwọn afáṣẹ pé ànábì dá hákù wọn padà sọ́dọ̀ wọn so téyí wá jẹ pé ẹ̀ṣẹ̀ téyí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀dá ni à ń dá àpò ẹni yẹn ìwọ ẹni yẹn padà lápòjọ ní sì wọ́n ní sì wọ́n ó ṣe owó èlé bóyá àwọn èlò owó èlé o tó gbẹ́ púpọ̀ da o ẹnìkan sì ní five thousand naira ní owó tí ó fi kún ọ̀ dá five thousand naira padà fún ẹni tó lówó pé ah, ìgbà ìgbà mẹ́ ojú owó mi ní kẹsí kí ni o kẹsàn. so yìí jẹ báyìí. وإن كانت حد قطف ونحوه مكنه منه أو طلب عفوه tó bá yẹ pé ẹni yìí àwọn mọ̀sáìdì míì ń bẹ lábẹ́ ìdá sáré púpọ̀ tàbá ti ká bíbẹ̀ àwọn dídélẹ̀ o nípa pé òkè tí òkè bá mọ̀dọ̀ ẹni ẹmọ ńkọ́ ẹni tó ní ẹ̀tọ́ yìí kò dá mọ̀ àpàlàbọ̀ wà sàlàyé àwọn ẹ̀ ní jùmùlà wàhídà tó bá yẹ pé ẹni wọ̀nyí kẹ́rẹ́ ti hàdà kọ́tù fìlì wọn náà wọ́n mọ̀ kẹ́rẹ́ a mílò àwòtọ́nàbà àfùwàhò tó wá pé nǹkan tí wọ́n máa fún yẹn lẹ́gba lórí rẹ̀ nígbàgbẹ́ ọjẹ́ nǹkan tó lè fún yẹn ní pọ́sífò àbí ó bì sáàbù ìjìyà kan lórí ẹ̀ mọ̀kánà òmìnira yóò farabalẹ̀ kẹ́ni yóò fi yà kó ń jẹ́yà wọn àwòtọ́nàbà àfùwàhò àbíkó tọrọ àbùjúkú ẹ̀ ni wàyẹ̀ ká àti kí ìbàdàn ká ní ọ̀rọ̀ ẹ̀yìn ni èyẹ sọ nípa ẹnìkan ẹ̀wò Islam ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn tápọ́rọ̀ ẹ̀yìn ni istahallahu minha tápọ́rọ̀ ẹ̀yìn lèyẹn lọ sọ nípa ẹnìkan ọwọ́ fẹ́ túbá níbi ọ̀rọ̀ ẹ̀yìn yẹn àwọn onímọ̀ sọ pé ntọ́sẹ̀ ni pé ọkọ̀ọ̀kọ̀ tú ẹni yẹn lẹ̀ níbi tó sọ nípa rẹ̀ ẹ̀kejì ni pé ọ̀nà ọba pé ẹ má bínú mo yín lẹ́yìn lánàá <laughs> so wọ́n á tọrọ àforíjì kẹ́ àforíjì mi àlàyé mọ̀rọ̀ lẹ́yìn náà wẹ̀ẹ́jìbọ̀ ayé túbà mi jẹ̀mí ìgbónà ọ́rù afá ni ó dọ̀rọ̀ ẹ̀ kásẹ̀kí ni ọ̀ká túbà mi gbogbo rẹ̀ sí fàyìntàbà mi bá ní ha sọ́hàt ẹ̀já akọ́sọ́rọ̀ yà àkọ́tò kìí náà ṣe rí ẹ̀ṣẹ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ádámì yìí ọmọ nìyẹn ẹ̀ ó gba dúkìá ẹnìkan ni ó ó sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ni ó ó bú ẹnìkan lẹ́yìn ni ìdájọ́ rẹ̀ pín sí alákọ̀ọ́kọ́ ó ní wípé kó ṣe àdáhùn kọ́ lọ dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yẹn padà fún kọ́ lọ bá ẹni tó bú yẹn gbogbo ìlànà wọn ọ̀nà kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kọ́ mẹ́ ẹni yẹn ti dáre láyé kọ́ lọ fún àwọn wárọ́fà rẹ̀ àwọn tí ó jogún ẹni yẹn kó kó dúkìá àbòsí ogún ẹni yẹn kó ṣe kí ni kọ̀dọ̀kọ̀dọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta ẹni yẹn kọ̀ mẹ́ tàbó ti ẹ̀ mọ́ ẹni yẹn kò mọ́ tó wà mọ́ àbí ẹni yẹn kò ti ẹ̀ mọ́ rárá o sì mẹ́ni yẹn kó tó jẹ́ mẹ́lẹ́ bí ẹ̀ ti ń jogún rẹ̀ á ń yàtà sọ́dà kan bí ha fún òfin ṣe sàárà ìkànnì mẹ́ta yẹn o ìmọ̀ ẹ̀kọ́ fún direct àgbóṣe kí ni kó fáwọn tí ó jogún rẹ̀ àgbóṣe kí ni kó fi sàárà kọ́ gbọ́dọ̀ fi ṣe sàárà nígbà tó mọ ẹni yẹn o àbí mọ àwọn tí ó ṣe kí ni o tí ó jogún rẹ̀ àfọwọ́ tó bá pé ọ̀rọ̀ ìyìnlẹ̀ yẹn sọ nípa èèyàn kọ́ àáfàá ló kù sí méjì tó bá pé ẹni yẹn ti gbọ́rò ẹ̀yìn tẹ́ yẹn sọ nípa rẹ̀ ẹ̀dẹ́ ẹ̀rù sọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ ó ti gbọ́ pé lágbára sọ máa ń pa rẹ̀ o ìwọ́n sì fẹ́ẹ́ túbá níbi tó sọ kéèyàn lọ bá ẹni yẹn orúkọ kùsẹ̀ kí ó ti kú ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti gbọ́ kéèyàn tó rà fún ìjọba rẹ̀ bọ́ká sọ pé ẹni yẹn ò tí ì gbọ́ ọsọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn bọ́ kò tí ì gbọ́ nǹkan tó sọ yẹn àwọn mímọ̀ sọ yìí pé kẹ́ni yẹn kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ wá máa sọ dáadáa nípa kí ni o nípa ẹni yẹn nítorí pé gbogbo táwọn fáwọn ti ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn ni pé wọ́n fẹ́ ṣe wọ́n ṣe mọ̀rọ̀ àmọ̀sánlẹ̀ ìgbẹ́ kẹ́ńtò ẹ̀ńtò sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn tí ò tí gbọ́ tọ́wọ́ sẹ̀ lọ́ba pé lánàá ẹ̀rọ dùn náà gbúra mo sọ yín lẹ́yìn lánàá so ó ṣeé ṣe kẹ́niyàn kí ló lè kí ni o kí ló bí kọjá là kọ́ wá jẹ́ pé in tó fẹ́ tó ṣe gbé ṣe kí ni o yóò tún wá bàjẹ́ so ẹ̀sìn Islam àtúnṣe àtúnṣe ní máa ń wò ókè ká ní pé ẹni yẹn ò tí ì gbọ́ wọn ní tọ̀ kò sí wàhálà ṣàtúnṣe láàrin wọn àtọ́lọ́wọ́n bá wá rí i pé dáadáa ibi tó ti sọ̀rọ̀ ẹ̀ láì dá yẹn sọ dáadáa nípa rẹ̀ tó bá yẹ pé nìyẹn ti gbọ́ ẹ̀wọ̀ mọ́jẹ̀mú tó yẹ pé nìyẹn ti gbọ́ àbójú ẹ̀ náà ló jẹ́ ti ń sọ tó fi bàjẹ́ tó fi kàlámùkù ó lọ rí bá ẹni yẹn ó tọrọ àforíjì lọ́wọ́ Yorùbá náà nílà wọ́n fẹ́ dàgbò nígbò tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ so ẹni téèyàn bá jẹ téèyàn ṣe kí bá rẹ̀ àbí téèyàn ṣe kí nǹkan ní gbangba rẹ̀ èyí lọ bá ilé kódà àwọn afa sọ pé tẹ́lẹ̀ bá rẹ̀ ẹ lóòótọ́ náà ẹ bú mi lánàá mo gbọ́ pé bú mi ṣùgbọ́n ilé foríjìn àti kẹ́ ẹ mú one million naira wá ṣàkókò búrẹ́rì ni pé wèrè ó lè àbí ọkọ̀ búrẹ́rì ni àwọn afa ni ọ̀sán o ó ṣe kí ni sẹ́ẹ̀pẹ̀lẹ́lẹ́ ok sẹ́ẹ̀pẹ̀lẹ́lẹ́ àwọn táyé náà defamation of character nínú sẹ̀rí islam ọ̀sán láì tí ẹ̀ tí ìdè kọ́ọ̀tù ní pé torípò ìwọ̀n lọ wá kí ni ọlọ́ọ̀bá ní aláforíjì òsìdé foríjì àbí tí ẹ sọ ìbùdó akíbáṣe kí ni tó bá yọnu tó bá ti wá sẹ́ àwọn afáṣọ ìgbẹ́tọ̀ mi lálẹ́ kìámà tẹ̀ di dé kọ́ńtọ́rọ̀ tó bá dálẹ́ kìámà tẹ́ bá dájọ́ tán táwọn yẹn ń lo àlùjànnà ibì kan bẹ láàrin àlùjànnà sí náà ó dàbí ká sọ yí pé bí bí agbèrè méjì àbí àlà àlùjànnà àti náà tẹ́lá táwọn yẹn bá ti débẹ̀ wọ́n da gbogbo àwọn yẹn dúró àwọn tó ń lo àlùjànnà ẹ dúró ẹ ti lè wọ àlùjànnà báyìí ibẹ̀ ni wọ́n jọ àmọ̀ ṣe wọ́n mọ̀ áyanjú àwọn iṣu pé a níjọ́kẹ́ báyà a afá àlàpájá ó sì bẹ́ẹ̀ fáfá àlàpájá wọ́n àwọn ẹ̀mọ alkisọ́ọ̀s ẹ̀mọ wọ́n mọ̀ wá yọ síra wọn tọ́nu jẹ́ náà ní one million iṣẹ́ rẹ̀ ló ṣe kíni kí ló fi di iṣẹ́ rẹ̀ náà nì tó ló fi jẹ́ pé ọ̀rọ̀ nípa àtọ́wọ́bà àti òkùnkùn sọ àwọn èèyàn ìkànnì àwọn afọwọ́ṣẹ́ kàtàkì wọ́n wà ní yàrá kàwé jẹ́ kọ́ fún àwọn kíláàsì ẹ̀rọ bí olùkọ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ olùkọ́ wọ́n ṣe máa ń pe orúkọ àwọn yẹn ó kọ nìkan náà àwọn tálábà àwọn student yẹn ó wá fọ́nì bẹ́ẹ̀ kàn ṣe pé ó kọ yẹn ó fọ́nì àwọn yẹn kẹrẹ ẹnìkan lókùnrin kẹrẹ ẹnìkan káàkàkà ẹni yẹn feel embarrassed ojú tì í nǹkan lókùnrin lọ́lẹ́ ìbàdí ṣe é kà fi dọ̀wọ́ lọ́wọ́ tààrà tí wọ́n délé ìṣẹ̀lẹ̀ yẹn ó wá sọ́kàn gbà á. Ah, èsì pa àyẹ̀pẹ̀rẹ̀ àtàkùnkùn ẹni yìí báyìí gbàdúrà kejì tẹ́ ń bọ̀ kíláàsì wọ́n mú ẹ̀bùn dání wá fún ẹni yẹn láti wá ìyọnu rẹ̀ lásìkò láti wá ìyọnu rẹ̀ pé kí ni ẹ̀lẹ́yọ pé àkíyèsí báwọn tọ̀ lámùkò bó wà lẹ́tọ́ bó bẹ́ẹ̀ kẹ̀kẹ́ lámùkò. ṣé ẹgbẹ́ ẹwọ́ ìṣẹ̀lẹ̀ ẹwọ́ ìṣẹ̀lẹ̀ ọpọlọ ìṣẹ̀lẹ̀ nílò sólùkọ̀ pé à wọ́n kà kó kọ́ ọmọ kan pé ìgbìlẹ̀ dọ̀ àbí kìnnìkan ajá ń lé koko michael láti bá pariwo ọmọ bá ra gbódé koko ah. àbí ẹ̀ka ẹ̀ka ajá àsájá ń koko àbí koko ní dájá so hákó àwọn èèyàn tó lágbára so nínú nǹkan táwọn afáà sọ kalẹ̀ ẹ̀ka afáà sọ pé tó bá jẹ́ pé o sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn mi ọlọ istahallahu minha ọlọ tọrọ pé kọjọ kó tu ọlẹ bẹ kó forí jọ ọlọ mi sí ọ tọ́ba sọ pé ẹ ò ti gbọ́ ọ̀sẹ̀ ìtẹ̀rẹ̀ kan ọ̀sẹ̀ o àìmọ́sẹ̀ rẹ ò ti gbọ́dọ̀ rẹ ẹ ọ bá ṣe ń sọ̀rọ̀ ara wa lẹ́yìn kò jẹ́ jẹ́ kankan mẹ́ ó ti di nọ́mà nasalùlọ́ hasan alọ́kọ̀ àlùmọ́fẹ́. wájib an yatuba min jami'i dhunub dandan ni ká túbà mi gbogbo ẹ̀ṣẹ̀ o fa in taba min ba'diha ó ń dé ẹ̀ bá wa túbà níbi apá kẹ̀ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n mi yẹ o sọ hati tawbatuhu inda adil haqq túbà rẹ̀ yẹn wọ́n gbà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n wà lórí òdodo ìdálẹ̀ ìtumọ̀ ní pé ó ń ṣe tìǹà ó ń mutí ó ń jalè ó wá ní òun ò ní mutí mọ́ olùmọ́jẹ̀mú ta sọ ó wá fún kí ni òsínà àti olè ó túbà ó túbà níbi apá kẹsẹ̀ nu apá kan ní òun ní gba túbà rẹ̀ àfikún bá parí tó bá túbà ní gbogbo kí o gbogbo ẹ̀sẹ̀ yẹn àwọn míì sọ pé rárá o rárá èyí tó ti mú kú òyìn ni ọlọ́run ṣe kí ni ọlọ́run gba túbà rẹ̀ olóṣù fẹsẹ̀ múlẹ̀ tuntun tó yé ni sí aláwọ̀ sọ pé ìntàbà mi bá bí a tó bá túbà níbi apá kẹsẹ̀ kìí ṣe apá kan ẹgbọ́n mi yé o kìí ṣe apá kan nínú ẹsẹ̀ ẹyọkan o tó yé ni sí ó ní ẹsẹ̀ oríṣiríṣi onínàánà gẹ́gẹ́ àpòjú òtí gbogbo yé ọwọ́ amú kan mẹ́ òtún bá mẹ́ òun gbà rẹ̀ pọ̀lú sí òun kàn mọ yọ fóònù wọn ní gbà wọn gbà tún bá àkókò gbẹmẹ náà torí pé nínú ẹsẹ yọkẹ náà ni gbogbo ẹwà tó yẹ jẹmọ fàyìn tábà mi bá di asọ àti tàwọn bá tún ìdá àjẹrà àkèmí dáríkà àdàmbẹ àbákì àrẹ yìí báàkì èyí tó túbà wọn gbà túbà rẹ èyí tó ṣẹ́kù yẹn ó ṣẹ́kù lọ́rùn rẹ ẹbí ọtí àti ọkọtàdán àbàtì dàlá ìkìtàbù ọsùn ìjìmá ilẹ ó màlà ẹ̀rí pọ̀ tó fojú wọn náà kùránì àti ní súnà lẹ́yìn sẹ́lá àpapọ̀ nípa àwọn àfáà nípa wípé dẹ́dẹ́ lọ́rùn wa ká mọ̀ túbá jẹ̀mọ́ ọlọ́run àtúbá sọ́dọ̀ rẹ̀ ọ̀sọ́dọ̀ ìgbà túbá wa ọlọ́run bá ẹ̀yin wà túbù ẹ̀kọ́ mẹ́rin náírà yẹn ìtúbà sọ́dọ̀ ọlọ́run ọba jẹ̀mí alápapọ̀ ayò alùmọ́mìnú ẹ̀yin múmìnì làálẹ̀kùn tùfìlẹ̀hún kẹ́ẹ̀mí bá aṣọrí rẹ̀ nínú àyà yìí nìkan nínú àwọn tá a fọdáde ń bí alákọ̀ọ́kọ́ jẹ̀ mọ́ ò ní wípé títúbà kò ṣe dáṣe. wàtàwàásọ bilhaki wàtàwàásọ ìsọdọ làbúdàbẹ tàwàásọ bìtàwà ọlọ́sọ̀ pé jẹ̀mí àlù ọ̀túnbù ilà lọ́rí jẹ̀mí ìhà tá a bára wọn tí wọ́n ń ṣẹ̀ láàrin wa èyí àwọn kọ́ ló kẹ́ o á mọ tí wọ́n lójú kòkòrò síbi pé à ó sì lè fọtí ilẹ̀ ó lè fi tó ṣe ilẹ̀ láì dáa ó lè fi ilẹ̀ ó sì kàn mẹ́ ó lè ṣe ó lè fi ilẹ̀ ebi ọgbọ̀njọ́ rọ̀mọ́dọ́ àwọn òkú tí ó sì kú á mọ farawa ní tẹ̀tẹ́ ọba ni wà tó bùrù lọ́rí jẹ̀mí ẹlẹ́kìnrin kò tá a ń gbọ́ yé bí ni pé kò kankan tí ò lẹ́sẹ̀ tí kó sí lọ́sọ̀ pé jẹ̀mí a lápapọ̀ gbogbo ilẹ̀ túbá àtàfà òwú àsì àtẹ̀tìmọ́ àsì gbogbo ilẹ̀ túbá níbi ẹ̀sẹ̀ torí pé ọlọ́run jẹ̀mí àn ayuhal mu'minun la'allakum tuflihun at-tawbatu tusabbibul falah at-tawbatu tusabbibul falah tá a máa sọ pé kí ni máa sábàbí oríire fẹ́ dà ẹ sọ pé túbá ni ẹ máa fẹ́ sọ oríire lọ́mọ túbá ni ọmọtura àwọn tó sọ ẹ ti dání àbùkù káàtà sọ̀rọ̀ ẹ ní àkọ tó ń bọ̀ ìṣàlọ làwọn títúbà ìmọ ń gbé ẹ̀dá sórí mi Ọlọ́run jáwà nẹjọ mọ túbà Ọlọ́run sọ pé làálà kò tó fìlẹ o tẹ ẹ bá ti túbà ọ̀rọ̀ yóò gbọ́ bùkátà yóò bí ya ó kọ yóò ní parẹ́ dáadáa ṣẹlẹ̀ sí ọkọlọ tà ààrẹ stephen rọba kò fún mọ túbà ilé Ọlọ́run ni ẹ tọrọ ẹwọ náà ọba yẹn láforíjì lẹ́yìn ìgbà náà kẹ túbà lọ kẹ ẹrú mi pàrọ sọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ kẹ bẹ̀wẹ̀ sẹlẹ yá ayọ àgbẹbí náà á túbù ìlàlọ́hí tàwùbàtẹ́ mẹ́sùhà ọlọ́run ẹ̀yìn tẹ́ pẹ́lọ́ gbọ́ ẹ túbú á lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní túbà èyí tó mọ́ pọ̀nàgẹ̀dẹ̀ àtọ́wọ́bátú alhọ́s èyí tó jẹ́ pé kò sí ìmúṣeré ń bẹ̀ kò sí kàgàrà ń bẹ̀ kò sí ẹ̀gẹ̀kẹ́ ń bẹ̀ ẹ túbà fọ́nà tẹ́ni pé ah, ẹ yín ní ẹlẹ́sẹ̀ ẹ̀dẹ̀ tọrọ ibi náà níbi tí a dúró sí ní ní ìlú gúnmọ́ ni pé gbogbo tá a fà sọ yìí kò di mọ́ àfà sọ ọ̀rọ̀ ti síwájú tó tó bọ́ síbi àwọn ẹ̀rí àdíìsì tó wá fẹ́ kọ́ wa ní báàbù gbogbo àwọn àdíìsì tó wá ní ṣe pẹ̀lú bá a ṣe tọrọ àforíjì àtàwọn bẹ́ẹ̀ àti ìgbé àgbéǹde wa pé wà mọ̀ wá ní báàbù ẹ jẹ́ ká ronú sí àwọn kan tá a fà sọ bá a ṣe túbà láti mẹ́ àti nǹkan tí wàsáìlú tọ́wọ́ bá ti máa jẹ́ kó rọrùn láti túbà àmọ́ ṣòwútu rẹ̀ mọ́jẹ̀ mú rẹ̀ ẹjá gbìyànjú kò sẹ́ni kankan bá ti pọ̀ tó yìí àtàbí tí mo sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ tí ò lẹ́sẹ̀ kan tó bá débi lónìí so ẹjá tún ọ̀rọ̀ lọ́wọ́ ọba tàbá wa tún bá amọ̀ lágbẹ̀kẹ̀lé wípé àlá oríire ìdí máa ń tẹ̀lé títún bá اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم تب علينا فإنك تواب رحيم اللهم تب علينا فإنك تواب رحيم اللهم تب علينا فإنك تواب رحيم يا ذا الجلال والإكرام وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين